kò ní kí erin má mú mi lódò ẹ kò sí bí ọ̀pọ̀lọ́ ṣe lè pọ̀ tó lódò kò sí bí ariwo wọn ṣe lè pọ̀ tó lódò àá erin máa ṣe kí ni á dúró síbẹ̀ á mu omi ẹ̀ yẹn já sí wípé sórí gbogbo ọ̀rọ̀ àwọn ẹlẹ́gàn àwọn tí wọ́n sọ pé ò lè ṣe é àwọn tó ní ibo fẹ́ gbégbà ariwo ọ̀pọ̀lọ́ lásán ni ibi tí wọ́n ń lọ gangan ibẹ̀ ni kò kọjú mọ́ níwọ̀n ìgbà tó o bá ti mọ ìpinnu olúwa fáyé rẹ tí wọ́n náà dẹ̀ ti mọ ìpinnu olúwa yẹn gangan tó o mọ ibi tó o ń lọ tó o wò pé ọjọ́ ọ̀la mi ó máa dára fi àwọn tó wá ń gùn ẹ̀yẹn fi wọ́n sílẹ̀ ariwo lásán ẹ ariwo ọ̀pọ̀lọ́ lásán òun ni wọ́n ń pa má jẹ́ kí gbogbo ariwo wọn má jẹ́ kí gbogbo ọ̀rọ̀ ẹ̀gàn wọn kó wá máa fẹ́ ti wọ́n má jẹ́ kí gbogbo ọ̀rọ̀ wọn máa fà wọ́ sẹ́yìn pé wọ́n ti sọ pé mi ò lè ṣe kíni ta ló sọ bẹ́ẹ̀ ariwo ọ̀pọ̀lọ lásán ni wọ́n ti ní mi ò máa lè ṣe kíni wọ́n ti ní mi ò lè kọ́lé wọ́n ti ní mi ò lè ra mọ́tò wọ́n ti ní mi ò lè ṣoríire ariwo ọ̀pọ̀lọ lásán ni má tiẹ̀ jẹ́ kó wo má jẹ́ kó ní kìmí nínú ayé rẹ̀ sórí ibi tí wọ́n ń lọ ibẹ̀ yẹ gan ni kó o kọjú mọ́ torí tó bá ti di pé o ti ń wariwo tí wọ́n ń pa ẹ̀ ó máa máa dẹ̀ ẹ́ láàmú wọ́gbọ̀n onílé tẹ̀síwájú ọlọ́run ò dẹ̀ ní jẹ́ ká rí ogun tá a máa fi dúró síbì kan níwọ̀n ìgbà tó o bá ti wá mọ ibi tó ń lọ tó o mọ nǹkan tó ń fẹ́ fàdúrà tí fàdúrà tí kò dẹ̀ fi ìgbàgbọ́ kó o fi rọ̀ mọ́ jọ wọ́n kàn máa máa palantí alásán ni wọ́n kàn máa máa pariwo lásán ni ó máa débi tó fẹ́ dé yẹn ó máa débẹ̀ ó máa jù bẹ́ẹ̀ lọ èyí mo fi kí gbogbo ẹ̀yin tèmi òkè <laughs> káàbọ̀ sí orí ètò Miliki Express tọjọ́ ni mo mọ̀ pé ẹ̀yin náà ti rẹ́ẹ̀dì ká ṣe kí ni ká tún torí pé kí ni mo gbé mílíkì mi dé mo tún ti gbé dé náà nìyẹn Oh, ọmọ wo rẹńtì wo gan rè gan ah, ah, ọmọ wo lọ̀rọ̀ dá lẹ́nu ẹ̀ ṣáká yìí ọmọ wo gan ló ṣá pàápàá yìí àyíkẹ́ dá Kújẹ́rẹ́ ni mò ń jẹ́ yẹ́sùn tẹ́ ẹ bá sọ pé ìwé ọmọ yéèbà tó ń gbénu amóhùnmọ́ràn fọ̀hún èmi náà lẹ́ ń ké sí kẹ́ ẹ wá fẹjọ́ kẹ́kẹ́ fi sí kẹ́ ẹ fi small but mighty kẹ́ ẹ fi delade kẹ́ ẹ tún wá fi queen of talk kẹ́ ẹ fi le mo máa ma jẹ yín lọ́tún lọ́sìn ní lórí Orísun yẹ́ sọ ibẹ̀ ni mo ti lé téńté ni mo ti ń jọba lórí Orísun gangan ibẹ̀ ni mo wà lórí iléeṣẹ́ àtàtà alálùbáríkà tá a kalẹ̀ sí nọ́mbà twenty two Coca Street of College Road ọgbà ẹlòmíì àti ẹ̀ma sọ pé ẹ̀jọ̀ ṣé Òṣogbo lórísun wà ní <laughs> ṣé Ìbàdàn lórísun wà ní ṣàkúrẹ́ lórísun wà ní rárá Èkó Èkó la kalẹ̀ sí Èkó lọ́lọ́run fìdí wa múlẹ̀ sí tá ẹ wo tí ayé èṣù ẹ̀ṣẹ̀ kan tí wọ́n ní ṣíìdì wa gbogbo ẹ̀yin tèmi mo kí mo kí mo kí lọ́kùnrin mo kí lóbìnrin yẹn tí mo bí mo ṣe máa ń ṣe fún yín entertainment news yéèfà mo di wá ní ẹrù wèrè kan social media gist òun kan ti dúró tán tá tún wá sọ music video review ẹ fẹ́ mọ orin tí mo fẹ́ tọpinpin ẹ̀ lẹ́yìn àbí ẹ jẹ́ ká lọ́jọ́ ẹ ti mọ̀ níṣe wa ẹ jẹ́ ká lọ́jọ́ sí olúwa ní by Ricardo tá a bá máa padà dé ètò ń tẹ̀síwájú ọ̀fẹ́. pẹ̀lú. Miliki Express ó sì ń tẹ̀síwájú pẹ̀lú atọ́kùn yín Àyìnkẹ́ Dayọ̀ Kújọrẹ̀ lórí Orísun original number one kí máa mú lọ ní wẹ́lọ́mẹ́lọ́ lórí ti abala entertainment news ṣe ti rẹ́dì ẹ fẹ́ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ok tú bàbá tẹ bá ń gbọ́ àwọn kan disappoint <laughs> ọlọ́run ò ní já arógun amákánú ayé wa torí ẹnìkan tó bá tẹ̀ ń já máká gan sùn èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ náà ti mọ̀ pé wọ́n fi kọ́ ni ok kí ni Tuface kí ni Tuface sọ ó gbé fún Wizkid Wizkid sọ̀ngbọ́n Tuface gbé fún Wizkid ó ní pé no no ẹ gbàgbé ó ní tẹ̀ gan ni ẹ̀ ah ah Wizkid ti ayò ẹjọ́ legend ni fún ìran yìí ah ah nǹkan tó lè mú un two face máa sọ pé Wizkid legend ẹ̀yin náà ti mọ̀ pé ah Wizkid ti ṣiṣẹ́ débẹ̀ yẹn ìdí tá a ṣe máa sọ fún ẹ ní wọ́n lọ tẹpá mọ́ṣẹ́ tó ń ṣe má lọ nà gẹ̀rẹ̀ nígbà tó bá ti ń ṣiṣẹ́ téèyàn kan méjì bá ti sọ fún ẹ pé ah agbefẹ́ ni ẹ̀ wá ti mọ̀ pé òkè ìwọ náà òun ṣiṣẹ́ yẹn dáadáa ni two face ó gbé fún Wizkid ó ní ẹ gbàgbé tẹ̀gàn tẹ̀gàn ni pé kí lọmọ yẹn ń kọ tẹ̀gàn ni pé kí ló ń ṣe wípé Wizkid o legend legend generation wa yìí òun ni Wizkid síwájú sí ní abala entertainment news Kiss Daniel ó ti wá ṣetán báyìí ó ní gbogbo ẹ̀yin tòun lọ́dún yìí ẹ mọ́ tẹ́ẹ̀kì you must to collect ó ní wípé àwo orin òun king of love àkọlé ẹ̀ nìyẹn ó ní òkè ó ti ń rẹ́dì wọ́n ti ń pò pọ̀ tó yẹ pé tó bá máa jáde gan-an náà ti hàn oh, gan Chris Daniel <laughs> Chris Daniel àwọn obìnrin tó ń ha ìbọ̀bọ̀ yẹn wọ́n ti pọ̀ jù mo máa kọ́ studio wa yìí ìyá mú fún wa ó fọ́ fún Chris Daniel bí Chris Daniel ti sọ pé kẹ́ ẹ máa kú ojú lọ́nà fún àwo tuntun òun tí àkọlé rẹ̀ ń jẹ́ King of Love ètò Miliki Express ṣì ń tẹ̀síwájú abala entertainment news náà dẹ̀ ni a ẹ jẹ́ ká lọ jó sí Wizkid sọkọ tá a bá máa padà dé ah, ah, nítumọ̀ mú lọ into step up into step in front back left màá tún máa fún yín ní nǹkan tó kù ẹ kú jókòó. bí máa tẹ̀síwájú ní abala entertainment news lákòótọ́ lákòótọ́ Justin Sky ìyẹn baby mama Wizkid ó jáde ó sọ ọ̀rọ̀ yẹn pẹ̀lú kíkọkíkọ ó ní in fact òun ò lè nígbàgbọ́ wípé wrong person ni òun lọ nífẹ̀ẹ́. Hmm. Hmm. Hmm. <laughs> ẹ̀wọ̀n tó bá ti ń dorí ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn èmi ò kí ń mọ̀ nǹkan tí màá sọ torí wẹ́ẹ́ títí bébí mama Wizkid la gbọ́ tí Wizkid náà tá a bá ní kó wá sọ títí ẹ̀ náà àmọ́ nǹkan tó fẹ́ sọ àmọ́ bébí mama Wizkid o ó ní wípé òun pátá oh, in fact wrong person òun ò dẹ̀lẹ̀ believe ara òun nínú ara ẹ̀ kan ṣara mi wípé òun lọ nífẹ̀ẹ́ Wizkid ìdí tó ṣe sọ bẹ́ẹ̀ <laughs> èmi ò mọ̀ bóyá tí bá ti mọ̀ <laughs> lọ́sẹ̀ tó ń bọ̀ màá wá já yín tán a ní jù báyìí lọ ní abala entertainment news ọgbẹ́yìn tèmi ẹ jẹ́ ká lọ jó ṣe ti rẹ́dì ẹ jẹ́ ká lọ jó sí one ticket by Kiss Daniel featuring Davido sí baby if you want to leave, a big go live. Ah, àwọn ọkùnrin kan ti ń gara sí máa ro tó bá ya ní boyfriend tó bá ti ọ̀rá ń pa pẹ̀rọ ra dúró tó bá ṣakọ pín ìwọ náà mọ̀ pàyé ta wà yìí ọkùnrin pọ̀ ju obìnrin lọ <laughs> tó bá lọ sakan bákango ni o ẹ jẹ́ ká lọ gbọ́ one ticket láti ọwọ́ Kiss Daniel àti Wizkid. Oh! Every time I am in money, yeah. Hello baby, how you doing? <laughs> Wọ́n ní gbogbo ẹni tí obìnrin tó yẹ kí wáyà mi mọ̀ ní wáyà mi. Ẹ eh, à ah, kò sí kan tó burú jù tó bá tọrọ owó lọ́wọ́ boyfriend bọ̀ má jẹ́ kó pọ̀ jù. Ẹ eh, wọ́n mọ̀ jẹ́ kó pọ̀ jù cause èmi máa ń bìrì pé èní boyfriend mú wá ọ̀la mú wá ọ̀túnla máa tó bá yọ ọlọ́run máa jẹ́ àtẹ wọn wò pé àà ah, ṣé wò tiẹ̀ mọ̀jú mú wá mú wá mú wá lọ ìwọ náà máa surprise boyfriend ẹ̀ tó wà trustworthy ni o mi ì fẹ́ torí èmi tí bá máa ṣe nǹkan màá rí i pé òkè ẹni tí mò ń ṣe fún yìí ṣó wọ̀ tiẹ̀ ṣó tó kí n lu èèyàn lé lórí ẹ tí mo fi tẹ́ni ṣe ń nàyàn nínú case ṣó tó kí n pọ́ǹsì èèyàn torí ẹni pé lórí tẹ́ni yẹn bàbá yẹn padà bẹ́ẹ̀ lómi lọ ni o ẹ má lọ máa jà nítorí <laughs> èèyàn bẹ́ẹ̀ yẹn ẹ wo ẹni yẹn dáadáa tó bá ná tọrọ fún ẹ ìwọ náà máa ná tọrọ fún lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó bá wà lọ́wọ́ ìwọ náà ẹ máa fìfẹ́ hàn sáyé ẹ má dẹ̀ kó jẹ́ pé ọkùnrin nìkan ṣá múwámúwámúwá ó máa ń sọ àwọn pípù yẹn ẹ má jẹ́ ká parọ́ be a good girl <laughs> be a good wife you know kọ́ńtà yìí tẹ́mi Miliki Express lórí Orísun pẹ̀lú atọ́kùn yìí àyíkẹ́ dá ọkújọ́rin ó sì ń tẹ̀síwájú ah mo ti ẹ ti gbàgbé kínkín ẹ kú oṣù tuntun torí pé àá ah, ah, a tún ti máàṣì ẹ̀nà ọlọ́bẹ̀ lágbára ọlọ́run a ti máàṣì wọnú gbéga a máàṣì wọnú àṣeyọrí torí bó ṣe wọ́n máàṣì wọnú àṣeyọrí yẹn wà wá máàṣì lọ́nu pé ah Orísun estate Orísun estate ṣé o ti di onílé ara rẹ ìwọ náà mọ̀ wípé tá a bá dúró ẹ ah, ó mọ̀ pé mi mi fọ̀rọ̀ yín ṣeré o mi kì í fọ̀rọ̀ yín ṣeré rárá àti rárá ni nǹkan ọ̀rẹ́ ni mò ń pè yín fún ó dẹ̀ wù mí ó mú mi látọkàn mi pé gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹ gbọ́dọ̀ ṣoríire ẹ gbọ́dọ̀ jẹ àǹfààní Orísun estate ẹ ti mọ gbogbo bí tí ilẹ̀ wa wà ọ̀ ẹ wàá lè rí Orísun estate káwọn ọmọ nílẹ̀ wa máa drag yín front back left and right pé àkílódé àwa la nìyẹn rárá ilẹ̀ alálùbáríkà ilẹ̀ àtàtà ẹ wo ààyè ó tẹ́ lọ ní báyẹn ni gbogbo àwọn ibi tá a wà títí ọ̀nà ilẹ̀ Orísun estate wa kò ń ṣe títí olómi tó bá lọ ralẹ̀ síbi tómi wà òjò ti fẹ́ dé o ṣó o mọ̀ ó lọ ra ilẹ̀ síbi olómi tójò bá dé ó kí a ṣì wà ní gbòǹgbẹ́ sí àbí òórùn òórùn mú tójò yẹn bá dé jọ̀ǹgbẹ́ ló máa mọ̀ báwa jọ̀wọ́ pọ̀ lórí Orísun estate ò dẹ̀ ní pàdánù ò lè regret pé mo ṣe wá lórí Orísun estate ẹ mọ gbogbo bí táwa Ifọ̀ Abẹ́òkúta Ṣìmáwá Ìbàdàn Abuja Ìlọrin Òṣogbo Mòwe láìlẹ́tẹ̀ owó tó máa san ẹ̀kan ẹ̀ méje mẹ́ta kò gbá kólekóle. ẹ̀yin tèmi ẹ ká tún lọ gbé bọ́dì tá a bá wá gbé bọ́dì dé music video review òun ni ọ̀pọ̀ sùkọ̀ ẹ jẹ́ ká lọ jọ́sí baby hello by Wande Cole ẹ kú kalẹ̀.